I want to say this. Mo fẹ́ sọ eléyìí. Those that have inflicted poverty on Nigerians. Àwọn tó ti fi ìyà jẹ Nàìjíríà. They destroy their names. Wọ́n ti bà orúkọ wọn jẹ́. Wherever you mention they mention their names. Ní gbogbo ibikíbi tí a bá dá orúkọ wọn. People will run. Àwọn èèyàn yóò fèrègè. They can't have a good position in this country any longer. Wọ́n lè ní ipò tó dára ní orílẹ̀-èdè yìí mọ́. That is why the book of Proverbs chapter twenty-one Proverbs chapter 22, verse 1 says, Good name is rather better than the gold and the silver. Ìdí ni tí ìwé òwe òwe oríkejìlé ní ogún ẹsẹ̀ kìíní fi sọ yí pé orúkọ rere ó dára ju wúrà àti fàdákà lọ. When you have good name. Tí ẹ bá ní orúkọ rere. It is better than gold and silver. Ó dára ju wúrà àti fàdákà lọ. Gold and silver in the sense that all the good things of life, connections, the money you have, the position you have wúrà àti fàdákà túmọ̀ sí ipò rere tó o wà ohun rere ayé ohun gbogbo tó fẹ́ ní. But the moment your name is not good enough. ṣùgbọ́n ní kété tí orúkọ rẹ ò bá ti dára tó. Then you destroy everything you have. O ti wá bà ohun gbogbo tó ní jẹ́. Everything you've attained in life. Ohun gbogbo tó o ti dà láyé. Has been destroyed. Àti àti bàjẹ́. Those people they've destroyed their names àwọn ènìyàn yìí wọ́n ti bà orúkọ wọn jẹ́. and that is why God will arise and fight the battle for his people. amen ìdí nìyí tí ọlọ́run yóò fi dìde tó fi jà fún àwọn ènìyàn rẹ̀. some people they kept their good names. àwọn kan wọn orúkọ rere wọn wọn pa á mọ́. but some. ṣùgbọ́n àwọn kan. they destroyed their names. wọ́n ti bà orúkọ wọn jẹ́. raise up your hands unto God. I declare this to your life. àwọn bàbá wa sọ lẹ́ẹ̀dì mímọ́ sínú ayé wa. all the names that the Lord has given unto you.